pọ̀ ìkàrẹ̀lẹ̀ lónìí. àpò méjì méjì ni. àpò méjì bò ẹ gbàpò kan. àpò gbàpò kan bá bẹ bá mi ra iṣu yẹn ni yóò mọ wú ni fún un. ẹ dákun ẹ ta fún mo fẹ́ fi bọ̀gún ni ẹ gbà ta fún mi. já lọ mọ. ẹ wo ẹ dákun ẹ jọ ẹ wo ìyá alábàárí ìyá alábàárí ẹ dákun àbáyé òjì náà náà ní gbogbo ojú olúwa ló ti fẹ́ fọ́ yìí. tóbi náà mi. ọmọ wa o. tí o sì wọ ọkùnrin ó tó ti dé kí lọ wá rà. lórí ọ̀rọ̀ fẹ́ mi àti ẹ náà ni. ọ̀rọ̀ owó ni mi àti ẹ jọ sọ o. kọ̀dù wa mọ owó tí mo ń ṣe yìí fún àǹfààní ara rẹ ni o. ìwọ ọmọkùnrin mo ní òfin mi lọ́rùn làbí ṣé dédé lè yẹn fífa rẹ wà ni ìwọ fàwọ̀ rajà mo ní òfin mi lẹ̀ wọ̀n lù ú fi ọ́. ìwé lè tó bí kalẹ̀ tí ò dé rẹ tí ò lé bàbá yìí tó bá ṣe irú àwa yìí ni kó àbọ̀ bí mẹ́jọ rẹ̀ <laughs> owó ń bẹ àwọn tọ́jú ẹ̀. ó yà yà dáadáa dáadáa nǹkan tá a fẹ́ rà pọ̀ náà jà. èló ní ọ̀rọ̀ ẹja yìí ìyá hm? ṣe rí méjì mm. ọ̀kẹ́ márùn-ún ni ṣé wọ́n lè tẹ̀mú dání ẹ̀kọ́ kan ni gbogbo rẹ̀ sì ah, ah. mi orí ẹja. Hm? ilé lè ilé tó wà lẹ́yìn kan. ó dà ah, nígbà tí sí rè. ní gbèrè pé tó gàrí kan kan rárá mu. olóyún kóńgò ọ̀kẹ́ kan ni. mo gba ọmọ ọ̀kẹ́ mi. kò ṣeé tà bá a. ìyá wa dákun. ọ̀kẹ́ kan ni. tẹ́ ẹ bá sì ti lè rà lọ́kẹ́ kan ẹ̀pọ̀ òkèrè rajà. ó yá ẹ̀pọ̀ òkèrè rajà. àtàn ilé rí. ọkọ ọjọ ni o. mo ní gàrí yẹn ṣé ẹ̀wọ̀n jù báyìí. àpò wọn jù. ọ̀kẹ́ kan ni. ọ̀kẹ́ kan péré. bẹ́ẹ̀ ni rárá. gbogbo ẹ̀ sàn gbogbo ẹ̀ kàn gbowó lérí kọ́lọ̀ sànú wa gan bó ni ọ̀rẹ́ mi ò tó máa lo aláṣọ. sí òrì ọ ẹ mélòó wọn sọ fún ọ ó yẹ pé mélòó tó máa lo mọ. obìnrin ni mo mọ̀ tí ń ta sọ ọkùnrin tí bá ti ń ta sọ òṣó máa ló ni. ẹ̀nà bẹ́ẹ̀ ni òòyà wa ẹ̀kọ́ ọjọ́ òní ṣáájú wa ẹ dábọ̀ wọn gbúre èyí èlò lẹ́ńtà. ọ̀kẹ́kọ̀ọ́ kan ni. ọ̀kẹ́kọ̀ọ́ gbúre èsì ẹ̀lẹ́nà tí ń tọ́ ni lásán ti yẹ. ìwé níyì nǹkan. ọ̀kẹ́ méjì méjì. egbò kẹkàn. egbò kẹjọ ẹ bà wẹ́ ọ gbẹdẹ́gbẹ́ bì tí ó wọ̀ dé òkun ajé ajé tí ó. padà wálẹ̀ yìí o. Oyin mọ̀mọ́ ṣí oyin ra bá rẹ̀. Oyin ṣì yí. Oyin mọ̀mọ́ ṣí oyin ra bá rẹ̀ o. Ajé òpèlé, ajé fi náà ṣọkọ̀ tí ó wọ̀ dẹ́gbẹ̀rí òkun. kájọ padà wá. Hmm? ìyá wa ẹ gbọ́ kí ló ṣe kábíyèsí. kúrúkúrú ló ṣàdé jóná tí ò kù kankan ní ìpín. àjọ. ẹ dákun kí ló fà á àti pé tá a kéré òun gangan ni òye nìkankan o àmọ́ bí iná ti ṣẹ̀ wá o àmọ́ bí òpó ti yẹ nígbà tí kábíyèsí ò tí gbọ́rú ilé ẹsẹ̀ káyé ẹsẹ̀ kọ́rọ́ ní kábíyèsí wa wọ́n ti kábíyèsí máa gbọ́rú ilé ìmọ̀ ìsáré yóò ní mẹ́rin lọ. kí kábíyèsí ọmọ bá gbọ́ ńlá ṣe pé wàá gbàgede hàn yín o ká mọ ẹsẹ̀ tá a bá fi tọ̀ ká mọ ọwọ́ tá a bá fi jẹ́ nǹkan ńlá nǹkan ṣe. ìyá àwọn ìyá ẹ ṣe sùúrù olórí ṣe fẹ́ gbọ́ ntí àbá ṣe ni ẹja wa kí nǹkan ti bàjẹ́ ibi tá a bá yà tún ni ajá wa. ibo là á yà báyìí o. òde ro òde mà ro èkúté èkúfọ̀ òun àkùkọ. Eku òkè bí eku, ọmọnìyàn àwọn ń kọ òun àgò. Owé owé èké, owé ọ̀há, owé ilẹ̀ òpẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ o. Ẹ̀bọ̀ ìbí ìbí, ẹ̀bọ̀ ìyòrò ẹbọ àìwọṣọ ẹbọ ìhòòhò ẹbọ ọ̀dájú ẹbọ ìtìjú ẹbọ ìhòòhò. ojú ọjọ́ náà pákípákí òdèrò òdèmọ̀rò èkúké èkúfọ̀hún àkùkọ. Eku òkè bí eku, ọmọnìyàn ẹbọ ìhòòhò ẹbọ ọ̀dájú ẹbọ ìtìjú alájà ló lè pélé ńlá akọni ló lè pẹbọ ọrùn akọni ló lè pẹbọ eléyìí tún orí òró. ifá ní ọyẹ́ wọn ò tán àrà kúrúkúrú wọn ò dá mọ̀nàmọ́ná akọ àparò ìlágbé lórí kábò rẹ̀ ò lágbé lórí sánsánsán ó dífá fún ọlọ́pin níjọ́ tí ń runkẹ́ ànáṣẹ́ aya rẹ̀ ń sọ̀gbìn ara ọkàn bí ọmọ rẹ̀ ń ràrùn ọ̀rìn gédé ifá ní kó dúdú ó gba dúdú kó pupa ó sì gba pupa ǹjẹ́ káláyìnrín ó gbà yìnrín ẹ bá kókó ẹ̀ karùn ẹ mọ́ ọ lọ. ẹ bá kókó ẹ̀ karùn ẹ mọ́ ọ lọ òru ẹ bá kókó ẹ̀ karùn lórí ọba. dáyà ọjà pọ̀pọ̀ òdélẹ̀ èmi àṣàbí wáyé ìyá nínú ìdààmú ni mo dàgbà nínú ẹ náà ni mo bímọ níbẹ̀ náà lọmọ dàgbà sí ó kù dẹ̀dẹ̀ kí n mọ̀ jẹun ọmọ orí òtún jẹ́ àgbàtà ẹ̀ tún pọ̀ òun lójú mi. igúnnugún lẹ pa ooo ayé yín ò tún gún mọ́ ẹ ti pa kàlàmàgbò ayé yín ò tún kalẹ̀ gbogbo iye yín tó lọ́wọ́ nínú ikú ọmọ mi ayé yín ò tún kó sùn mọ́ tàbá wa rẹ ni ó gbójú gbóyà nù yín tó lòun lè sá kó gbẹ tó bá sá kò ní gbẹ bẹ́ẹ̀ lẹ́ni lòun lè fọ́ nínú yín bẹ́ẹ̀ bá fọ́ kò ní mọ́. Hmm. tẹ bá tún wá sọ sókè yóò kọgi mọ́ yín lọ́wọ́ mi. ẹ̀yin ò ní lọ ẹ sì dákun ká ẹgbọ́n mi ṣàṣẹ. fásakin èé ṣe tó àkúkú bá ń bẹ lẹ́rìí ìpínlẹ̀ èrè bóyá ègún tí arábìnrin yìí tó gé lórí ìlú wa ìní ń jẹ ọba ni àbí ọ̀nà míì làìsàn gbà wá. mo gbọ́ bí Ọ̀rúnmìlà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ìfá ní gbódógbodò gbódó fún mi kí n ró sọ. má gbódòrò mi kó o gbálàgbàrọ mọ rẹ igbá oró wọn kì í fọ òrù àlọ wọn ò kì í fàya bádìyẹ dà mí lóògùn lò má fọ lẹ́yìn. Hmm. ẹ̀yin ìlú mòye bó o lẹ ti ṣeré àṣàbí tó ìkànnì lọ o. awo gbogbo àṣà màtí fáńpà yìí ó ṣàjòjì sáwọn olóyè kò yẹ nìkan kan wá kò yé ń bíi tìbò ṣebélédùà ló fi ojú tó ìsìnkẹ́ orí ìwà ti jẹ́ o tàdẹ̀wò wà débérí tí ojú àti mú àtẹnu àti títí wọn ó pa àwọn òkú orí ṣe. ibi kábíyèsí nù ń lẹ́wọ̀n àpáàdé tí kábíyèsí bá sí hàn láàrí èyí kábíyèsí bá ní àmọ̀rí a sì buwọ́ ẹ̀kẹ́ diwọ́ wa báyìí. ẹ̀yin ìṣòro ẹ má bínú ọ̀rọ̀ olóyè iye wa kò lè yé ẹ̀yin torí wọn ò fi bẹ́ẹ̀ má gbé kalẹ̀ ọ̀rọ̀ ni sáàmù àròyé ńṣe ìbákà ìgbé kíkẹ́ ńṣe ẹyẹ lóko ò bá àtàmálẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀wọ́n ìṣòro kó lè yé wọn. mo kí gbogbo ẹ̀yin ìṣòro ẹ̀yin awo ẹ̀kú iṣẹ́ ìlú o mo sì káwọn ìjòyè náà. ajá ìgbókọ̀gàn rẹ̀ ọyọ kí ni ó pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ eh, ẹni tó sọ̀rọ̀ pálásà mà ni ó mọ ti ń sọ bó ti jẹ́ lórí wọn ọdífá fún àṣàmọ̀ tí babaláwo fi ọ̀rọ̀ àfin yìí jẹ́ dá ó fi ọ̀rọ̀ àfin yìí ó fi wé orí tí ẹlẹ́dàá kó ojú imú etí àtẹnulé lórí ṣe mọ ìmúmúná tó bá ní àríwú làárí ètò bá ní afẹ́ǹkù afẹ́kù ni èyí gbogbo akitiyan yòówù ẹnìkọ̀ọ̀kan wá lè ṣe lórí ọ̀rọ̀ ìlú ìkọ́mọ́dìjà kọ́mọ́dàsọ kọ́mọ́dógun kọ́mọ́dọdẹ tọ́ba bá gbọ́ ni ntí ọba ti fẹ́ àrí àìrí. èmi ni ìhà ń ṣe àwọn ọmọ pé ọgbọ́n máa pọlọ́gbọ́n lára ibi ìtẹ́ bá fi àrí làárí ìtẹ́ ìbá sì fi àrí àkúkú níri ń ló yìí àbí ó gbọ́wọ́ wa bọ̀bẹ̀ ẹ̀yin awo ẹ̀yin èèyàn kọ́ ìbí ọ̀ràn tí kábíyèsí wá dà yìí nígbà tí e bẹ̀rẹ̀ mo lọ bá wọn lémi kan àwọn kan mo sì gba kábíyèsí mọ̀ràn báyìí kàṣà báyìí wọ̀ gbẹ́ lọ́mọ sórí ẹjẹ́ àfẹlẹ̀ ṣe lọ́rọ́ o ọba tuntun òkè ó fojú gbà á. ìyàwó àtàwọn ọmọ mi kọ́ ìyàlẹ́nu ló jẹ́ pé bàbá ọlọ́mọ tó ti sáré wọlé gà ní bàbá ṣàkóso fẹ́ rí ẹ̀rọ jẹ kí wọ́n lóko náà ó ṣe púpọ̀ káwọn rí mi. ọ̀pọ̀ mi wá sùn àbí ṣé kìí ṣe nítorí ọmọ rọ́ndọ̀rọ̀dán ló wá fò tọmọ mi jáde ló ti fẹ́ rí mi fún. kábíyèsí ọlọ́wọ́ jẹ́ mi ní ẹ̀ṣẹ̀ ẹ̀ oníkálù ni máa ń wo ta lòun lè lọ sábà tí wọ́n bá ti ṣe ìyẹn pàtàkì bí ní báyìí ẹ̀yìn ká wá ń sábà mi náà ni pé àkọlà sọlé àgájá à ń mọ̀ pé tí mo bá lè gbìyànjú bá ń bá kábíyèsí sọ̀rọ̀ ó ṣeé ṣe kán orogún ẹni olúwa ìdí èmi rò ní wípé àkọ́kọ́ gẹ́gẹ́ bí àgbà ẹ dákun gẹ́gẹ́ bí olórí ìlú tí a bá fẹ́ gbẹgbẹ ọgbọ́n sí ọ̀dà àkọ́kọ́ gbìyànjú ká tù àgọ́ ọbẹ̀ dànù. ó mọ̀ gbọ́. Sam ọgọ ọ̀fẹ́lùwà ẹ̀wọ̀n mi gbà èyí ò ní pẹ́jọ ọmọ yín ni. èyí tí mo kúrò mẹ́rin ló pé wọ́n ní ká má rò pé adìẹ dà lóògùn nù adìẹ bá gbà dà lóògùn nù tó di dandan kí n tẹ ẹyẹ ẹ̀kọ́ fọ́ adìẹ tó wúlò lónìí bẹ́ẹ̀ ni ọ̀bá yóò gbé mo fi rí i pa ẹ̀ẹ́mọ́nú ẹ̀yàn lè wúlò bọ́ bá dọ̀la tí mo wò nu ẹ̀yà bá sọ̀rọ̀ kọ́ rẹ̀ dà mí mọ́dọ̀ rẹ̀ ọ̀dàlẹ́ òdì tó lẹ̀ ibi ojú dé ẹnu ò débẹ̀ ṣe ṣé bí wọ́n ṣe rò ó nù. wọ́n ní ọ̀rọ̀ má sọ̀kò ó ní ẹyọ kan tí mo mú lọ́wọ́ yìí wọ́n sọ ọ́ ni ó bá nínú ó bá lórí ohun gbogbo. Báńkì rẹ̀ wá tọ̀wọ̀. Lẹ́yìn tí mo wá kúrò láàfin jọ náà gbogbo àwọn olóyè tún á pera wa jọ látún á pe bàbá nítòbí ìnùbí ìwọ kábíyèsí ọ̀pá àṣẹ tí gbogbo ayé àtòdùmọ̀rè àtòṣó àtàjẹ́ pa ọ̀pọ̀ tí wọ́n gbélé yín lọ́yìí ìdá olójú méjì ni o ogun ní sì já o kí máa gún òyàn ni o àṣà ìwí bẹ́ẹ̀ bàbá ìbá ni tó lónìí lóru gbòde. ìkànnìyàn o ẹni bí ni yín ti pọ̀ mọ́ rẹ̀ balùwẹ̀. kí ni tí mo rárá. olúwa ní èdè bò ẹnu mi gbà. èmi ni mò ń sọ ló ń sọ pé ha ọ̀tún àbí kí n náà ti pokọ rẹ̀. kábíyèsí ọ̀tún ìlú ọ̀tún ọ̀tún. ọ̀tún ìlú. ṣé o gbàgbé wípé ẹmu ni bàbá rẹ̀ dádélẹ̀ yìí. mẹ́bí mi lèmi wò ṣùṣùṣùṣù pé kó o lè bẹ́gbẹ́ pé tí mo fi ó joyè ọ̀tún ajẹ́pọ̀ bá wa tán ni dámilóhùn ìkànnì yìí. kábíyèsí ẹ ti búrẹ́ irú ìbínú délẹ̀. símẹ́nu ẹ bójú bárò ẹyẹ oko kìkè ẹyẹ oko apakọrin kése ni ah, ọ̀rọ̀ yẹn ti wá yé mi wá èmi lẹ́ ń lè tẹ́ fún o ẹ̀ẹ́dẹ́gbọ́n á pẹ̀tù sí mi lọ́gàn àbí títù lẹ́bẹ̀tù wà àrò gbóná lẹ dẹ̀tù sí ẹ̀tù wá gbìnà yá báyìí ẹ fi gẹ̀gẹ̀ tí ẹ̀yà sọlẹ̀ iná mọ́ yín ẹ̀yin rán dọ̀rọ̀dọ̀rọ̀ tí mo pè lólóyè wọn ìbá ṣe pé mo mọ̀ ṣé wọn ò ní lọlẹ̀ àgàtú kí n lọ́rọ̀ káwọn olóyè kí n fi sora ní báyìí wọ́n ń pa láṣẹ ní orúkọ mi àti bàbá tó bí mi lọ́mọ àti orúkọ gbogbo ọba ládéládéládéládé tó ti jẹ nílẹ̀ Yorùbá ó ṣọkùnrin ó ṣobìnrin ó ṣọmọdé ó ṣàgbà onílé ní àbálejò ló bá mọ̀ nípa ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kí ìdájọ́ náà bẹ̀ sí ni máa ṣẹ̀ lórí yín bẹ́ẹ̀ ni. Thank you. sí ọba òkè nìkan ló lè béèrè lọ́ọ̀ mi ìkàmọ́ ní o ẹni bí ni ó ti pọ̀nmọ́ rẹ̀ balùwẹ̀. èèyàn tó bá ṣeun tẹ́nìkan ò ṣe rí bí ojú rẹ̀ bá rí ohun tẹ́nìkan ò rírí kò léwọ̀ bẹ́ẹ̀ ni ó sì wò ṣùṣùṣùṣùṣùṣù ó sì kán eyín ọ̀kan mi ó ní kí ni mo fẹ́ ṣe ẹni bá ní kíláàsì àṣehàn ni. n ò bínú pọ̀ ọyàn ọmọ mi lọ́rẹ̀ẹ́. ọ̀rọ̀ wa rí bó ti rí ọ̀sẹ́rẹ́ tó lóye mi àbí kó lọ báwọn àgbààgbà láàrin ìlú ó wá gbòkú ọmọ ojúlẹ̀ ọ̀sálọ̀ ọ̀wá ní kí n dáríjì ọ́ ọ̀gbọ́rọ̀ àwọn àgbà ni wọ́n ní àtàǹpàkò ní ìṣonígbọ̀wọ́ ọ̀ka. bí àtàǹpàkò bá ti yẹ̀ bá. àwọn di lágbàánu ó sì wò ṣùṣù kọ́ mi lẹ́yìn ọkọ́. èyí fi hàn pé àìsàn àmọ́mọ̀ dání n ò sì ní foríjì ọ̀báyé bá ń jẹ́ ayé. ẹ wo. ọba lónìlẹ̀ àti gbogbo tí ń bẹ lórí rẹ̀ pátá ẹni bá ní kí láà ṣe àṣehàn ni. ẹ̀yin ẹ̀ṣọ́ àìlọ́ba ká lọ́jọ́ ṣògo ní pọ́ńtọ̀hún ẹ mú wú èrè tó dúró yìí ẹ mú lọ ní ògún kí ẹ fẹ̀yìn rẹ̀ tàgbà kẹrọ pàdé bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá ṣe hàn ẹnu rẹ̀ ó yá. ẹ̀rẹ́ yìí àfúnṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ tá a ní kẹ́ ẹ mọ ṣọ́mọ ẹ sì gbìmọ̀ pọ̀ ẹ tọmọ mi bóde ń wá gbòkú rẹ̀ wálé wá bá mi ẹni bí nìyí o àmọ́ tẹ́ ẹ bá padà débi tẹ́ ń lọ tẹ́ ẹ bá tuyàn láyé yín èèyàn rẹ̀ ẹ wo àwọn ẹja inú omi ó mọ̀ pé mo ṣèrántí àwọn ẹ di òkúta máwọn kí níràn dandandan wọ̀nyí láyà ẹ sàn wọ́n sínú odò. wọ́n pẹ́ ní tó bá ṣe é ní káwá. ẹ̀dùn wọ́n ní ọmọ kọrin tó bí mẹ́. dákẹ́nu ẹ̀ ariwo kí ló ń pa ẹ̀yin ò gbọ́ bí wọ́n ti ń kọ́ ọmọ wọ́n ní ọmọ kọrin tó bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo wá pa márùn nínú mẹ́ẹ̀ẹ́dẹ́gbọ̀n kogún ẹ wá ṣe hà eré yìí burú ni. ìyá ìyá tó bímọ tí ò tọ́ bóyá òsì tó èmi ọmọ bóyá òun là kọ́ ọ̀gbà ooru rẹ̀ mú mi. ó wá fìlú yìí lẹ̀ tó jìnnà bí ogójì ibùsọ̀ sílùú tí mo wà yìí àtúpàdé mọ́tí bèlà ẹ̀ fún. ẹ má ṣe ẹ̀mí ṣe ọ̀. ó gbàgbé pé ibà aláṣọ ó gbàgbé pé ibà lènìyàn ó gbàgbé pé ibà ló déré kókò lágbára ó gbàgbé pé ẹnìkan ò lóye ayé. sọ̀tà ó ní ká lẹ́nu bí agbọ́n òun là kéèké. bí gbogbo wa ṣe gbà sí kábíyèsí lẹ́nu nù ṣé wọ́n ní tọba láṣẹ èèyàn tí bá sì ń bá kábíyèsí nájà yóò bá tẹ̀ láṣẹ rẹ̀ yíro kó parun. ó sì lè ṣàgbára lọ. ẹ̀dá ọmọ ádámọ̀ ẹ̀dá ọmọ adarí tẹ́ bá ṣe ń wèé mọ́ tán tẹ́ ẹ bá hùwà kò tọ́ pamọ́ tẹ́ ẹ dájọ́ ìyà síbì kan lọ́jọ́ ẹ̀san bá dé ẹ ó máa ro elédùà lẹ́jọ́ kábíyèsí o elédùnmarè ọba ọmọ kúrare ènìyàn ṣá ó burú ó bá lùmọ̀ ó lóró nínú sójú ọ̀tá.

ọmọ ni ọlọ́run mọ́ fi iná ọmọ jẹ́ ní kọ̀ọ̀kan wa. ẹ̀yin èèyàn kọ́ ìwí. kò tó já kò tó sù ní kábíyèsí bá pe àwọn jọ àgàdà gbogbo bá ṣe kábíyèsí ẹ̀yin ìjòyè wọn ó béèrè àwa tiẹ̀ kọ́ pé àbí alẹ́ nítorí náà pẹ́pẹ́ sí òun lálàkàlà òun à ń wò kọ́ mọ̀ ṣe pé ọmọ tí òun ní wọ́n pa ni wọ́n ń jà ń lógun lójú oorun àwa ti gbọ́ àgbọ̀dọ̀ yìí adákẹ́ ìrọ̀ la bá ń kóra wa jọ la méjìlá ìkẹta odòkó aláwo la bá gba omi fọ́ lọ. alọ́lágadé fa ajẹgboro dàgbà àìsàjì gan lọ́pàá ìfọwọ́ àgá málágẹmọ ìwòrìwẹ̀ kú eégún ògbúdọ̀ náà babaláwo njọ́ tẹ́gun bá na babaláwo ọjọ́ náà láṣọ rẹ̀ gbiná ìwòrì òwò ẹ̀kú eégún ògbúdọ̀ na babaláwo njọ́ eégún bá na babaláwo njọ́ náà láṣọ rẹ̀ gbiná. ó gbàgbé pé ìgbà láṣọ ó gbàgbé pé ìgbà lè nìyàn ó gbàgbé pé ìgbà ló dèrè kókò lágbàlá ó gbàgbé pé ẹnìkan ò lólé ayé. kábíyèsí ẹ bá yàn jà ni. lèmi. owó èmi gan lójú báyìí. ìjà bíbú ọ. ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ yẹn olóyè kábíyèsí ẹ la ọwọ́ yín. èwo nínú méjèèjì o ọwọ́ àlàáfíà ni ẹgbà ẹ̀dìmọ́wọ́ àtẹ̀yìnkọ́gbọ́n ajá agélétí ọlọ́rin fabẹ́ pamọ́ aláìníkànṣe ọkùnrin ní mọ́lé obìnrin ní mọ́gùn bíbẹ́ bá bàjá kò ní gbà ọpẹ́ títí yóò lọ ó lè bá aráyè ṣiṣẹ́ owó rẹ̀ tó fẹ́ ṣe kábíyèsí ẹ̀làwọ̀ oòrùn lílọ yín náà kẹ̀ẹ̀kan. bẹ́ẹ̀ bọ́. bẹ́ẹ̀ ni ṣé ẹ rí kinní tí ń bẹ lọ́wọ́ yín iná ṣàlàyé ìdí tẹ̀ fi rọrùn sùn fún yín ẹnu tiyín lẹ́ẹ̀fi sọ fáwọn olóyè àtẹ̀mí náà ǹjẹ́ gbọ́. ṣé tí n bá wà lò ó òun ò rọrùn sùn àbí tiyín ni kẹ́ ẹ fi sábẹ́ ìgbèrí yín tẹ́ ẹ bá ti fẹ́ sùn kété tẹ́ ẹ bá ti mórí lé gbèrí bẹ́ẹ̀ lóró ṣe ra yín lọ bẹ́ẹ̀ ni mo sọ. So. kábíyèsí elédùnmọ́ àrè kábíyèsí elédùnmọ́ àrè kábíyèsí elédùnmọ́ àrè mo ń lọ sí ayé ajé ajé ìdáyé ọlọ́ọ̀lá ni mo fẹ́ dé sí ní ọjọ́ tó jẹ́ kó wà ní ayé ayé sílẹ̀ ọ̀hún ẹlẹ́ni mo fẹ́ kú sí. kábíyèsí ìkànnì yín o ẹ sọ òkò ìbànújẹ́ sínú ilé onílé nítorí ikú tèmi ṣé ẹ̀yin mọ̀ wípé lẹ́dùnmarè tó mọ mí tó mọ̀ mí ó ti ní àdéhùn tèmi rẹ̀ jọ ṣe lájú ìlú ọ̀run kí n tó wá sílé ayé rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bayé aláyé jẹ́ torí ikú mi kò dá o kò dá o kábíyèsí kò dá o. nímọ̀lẹ́ mo lọ ooo mo lọ mo bọ̀ ah. mo bọ̀ onímọ̀lẹ́. kábíyèsí kí ni lílọ bíbọ̀ yẹn wá já sí báyìí nísìnyí. Ah. èmi ni èmi ni èmi ni èmi ni mo fi wà wọn rárẹ dání èmi ni bẹ́ẹ̀ àrọ̀mọ́ ló sì ta mí o ògùn náà kan ṣo tí mo nínú rẹ̀ ara mo ló dalẹ̀. ó dáa nígbà tí mo bí ọ̀rọ̀ ti wá báyìí ẹ máa lọ. lọ síbo. ẹ máa lọ. a ní bolo ní kí n lọ. ẹ máa lọ èdè yín. ìlú ò ṣe é lọ onímọ̀lẹ̀ ìlú ò fara rọ mọ́ ọkùnrin kígbe obìnrin kígbe ọmọdé ló ń kígbe àwọn àgàn wọn tọwọ́ bòsùn báyìí wọ́n fi nu gírígì bẹni dákun ṣàánú mi ìlú ìlú ò ṣe é wọ̀ fún mi. kábíyèsí ìkànnì bẹ́ẹ̀ ni ẹ wá lè ṣe sùúrù ẹ ti lo agbára lápò ara yín àbí ẹ dájọ́ lọ ara yín ṣé mọ́tẹ̀yìn àfi kẹ́ ẹ lọ rèé kó gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ní wọn lọ rèé so òkúta mọ́láyà wọn dà wọn dóhun àfi kẹ́ ẹ lọ rèé kó wọn wá o. ọmọ sí o. ọlọ́run lónìí rẹ̀ adìyẹrí ọba nǹkan jẹ́ ọba nǹkan jẹ́. tó ṣe wípé olówó ìlú yìí ni àbí ọlọ́rọ̀ kan ló bá dẹrùn tẹ́ dánwò lọ́jọ́ fẹnufẹ́ra bí abẹ̀bẹ̀ àtàgbà àtẹwé ni wọ́n jì wọ́n mọ̀ ọ́n wọ́n jì ó borí ẹwà rẹ̀ gúnlẹ̀ gbàgede èmi ni mo sọ bẹ́ẹ̀. má yẹ má jọ dákun onímọ̀lẹ̀ òun lójú o bí ó bá ju ọjọ́ kan lọ rántí pé mo ti ṣe oore kan fún ẹ rí gbà mí lójú o kí n gbà ẹ́ lẹ́rùn èṣe tá a ṣọmọ gbèrè ṣó lẹ́ẹ̀ka ṣọmọ àwọn bẹ́ẹ̀ bí. lórí ọ̀kan ṣoṣo tẹ́ ẹ sọ ìní ọgbà yín lọ́wọ́ mi àti pé olódùmarè ti mú kan ní orúkọ rẹ̀ ó ti fi pọn yín ó ní kẹ́ ẹ máa jí ọba ọba aláyé àti pé ọba gbogbo kìkì ọ̀wọ̀ àtọmọdé àtàgbàlagbà ẹnìkan kan gbọ́dọ̀ síwọ́lu sọ́sọ́ èyíkéyìí tó bá síwọ́lu sọ́sọ́ ẹ̀pọ́n ní gbébọ̀ ọba aláyé ah. kábíyèsí ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ náà. Sokogbade ọmọ atọ́ ó sẹ́mi ní gbókun ọmọ gbóná jíbó wú lálágbẹ̀dẹ ọ̀run lágbàrá òwú lóní sọ̀nà bẹ̀. àwọn ní apakọ́lọ́bójú ayé wọ́n gbáyé korí omi wọ́n mú ọ̀já dúdú wọ́n fi pa kájà lẹ̀ ẹni ẹ yí gbirigbirigbiri díjú kú. èmi onímọ̀lẹ̀ èmi ò gbọ́dọ̀ gbọ́ àgbègbè oníwọ̀n àti fi tábà kó gbogbo ẹyẹ kẹyẹ lójú. wàá lòkúta wàá lògiri ta wàá lògiri ta. abiamọ pọ̀jágbọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ gbèrè òkú mọ́ fẹ́kẹ́ rọ̀ wá. yéèyé ọlọ́mọ mo pè yín sí mọ́lẹ́ntẹ́lú mo pè yín sí mẹ́sì àkárúbà mo pè yín sí ìwọ̀nà ibi ojúmọ́ tí mo wálé ayé ẹ já mi ní òtè mi o. yéèyé ọlọ́mọ àbí ọmọ àbọ̀jágbọ̀rọ̀ o. akékeré mojú ewé ọmọ ọ̀dọ̀ àgbà kí ló fẹ́. adéyẹrí ọba ìlú ayépé ni ajá rẹ ti forí kó náà mọ̀nà lé olówó rẹ̀ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń dáríjì ni. nígbà tó ti bẹ̀bẹ̀ fún mo ti ṣetán láti bẹ̀rẹ̀ o. ẹ ṣeun ẹ ṣeun àmọ́ kí ni ṣíṣe báyìí. ó rú ẹnu. ẹnu ẹnu ẹnu olúbọ́bọ́ ti rí bọ́ ẹnu lolúbọ̀bọ̀ ti rí bọ̀ àdìbá fún ìwọ̀fà làbá tó lòún ròkù gbígbẹ lórí obì ẹnu bíi ti bó. kó rú ẹnu lọ́sàn-án gangan ní òwò ọmọlúwàbí. ẹ wọ ẹ bọ òun bọ àwọn bàbá yín náà gbẹ̀bọ̀ wọn kí tó jọba mo ti ń bẹ́gúnlẹ̀ bẹ́ẹ̀ ni mo bòrìṣà ọjà. mo tún bolú bọ̀bọ̀ tí ni bẹ bọ ẹ wá ní kí n rìn kí n gbẹ bọ lórí kíni mo rò orí yín ò pé orí yín ò pé àìsàn bá yín jà èmi màlẹ́ mẹ́wàá ọmọ alábìrin ọmọ ní iṣẹ́ àjíkẹ́ bá ní kọ́ lọ ẹ wo onímọ̀lẹ̀ sọ fún wọn. ẹni mo nírègùn rẹ̀ tó pọ̀ lọ́dọ̀ wọn tí ò lóǹkà ẹni mo ní kán múnú rẹ̀ kán fi gbàgbẹ́ mi nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o ẹni bá ní kí n rìn òhò ọmọ rẹ̀ yóò jájà dáńbùrọ̀ òhò bọ́ǹkì. aláyọ̀ máa ń bínú. agaka lásà ọ̀tẹ̀mọ̀lúwò pọmọ yẹ. òdìgbò nìyẹ̀gẹ̀ lọ́sáfá fún ọlọ́gbọ̀mọ̀sọ́ ń bi ẹnu abẹ́rẹ́ ti lọ́ọ̀rẹ́ poro náà. òròmọ di ọba yìí ọmọ wòlí. ìyá rẹ̀ lọ́màṣá ìyá ẹ̀ tó sì màṣọ́ jẹ́fàyé sí e. ha kábíyèsí ọ gbàgbé pé kí làákọ́ bọ nífẹ̀ẹ́ ká tó bẹ́ bọ́ra ìṣẹ̀ṣe la kọ́bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀ bọ́ra o ìṣẹ̀ṣe la kọ́bọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀ bọ́ra. kábíyèsí mà ní kábíyèsí ràn bọ̀jà. ibi ojú bá gbé tọ́ máa wo àgbà lọ tán bẹ́ẹ̀. wọ́n dẹ̀yìn ní owó tó fi kàrà wọn ẹ̀kọ́. wọn ò mọ̀ pé bọ́ bá sún dẹdẹ láyé àwọn àwòrán ṣàṣà wọn a sì bóde ọ̀run mọ́. bẹ́rù bá sì kọ òkè tó bá kọlẹ̀ Ifá ló níbi tí wọ́n gbé sí mẹ́sì Odùduwà. Kàkà kó máa wọ́ tẹrígbà sọ àdógbò ìkòtò lónìí. A sì ṣe yóò sì rí bí ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n sọ. Àwọn onígbàwọ̀ ní ìbò fún kárẹ̀. Kẹ́rẹ́ kẹ́rẹ́ lónílé lálejò lọ́kùnrin àti lóbìnrin kábíyèsí igbákejì òrìṣà ó ní kí n wí fún gbogbo yín kó nílé gbélé kí ṣèdè kó gbòde. fẹ́ẹ́rẹ́ mo wíire àbí mi wíire. mo wíire. ẹbọ ìbínú ẹbọ ìhòòhò ẹbọ àrùgbọ́sọ ẹbọ ìhòòhò ẹbọ ọ̀dájú àdìbá fún ọlọ́kùnrin irun tẹ́ àyà rẹ̀ tó ti lò bá bí ọmọ rẹ̀ ń dànù lẹ́gẹ́dẹ́ ńlá kàtà aláìlẹ́ dìde jẹ́kọ́ ní dúdú ó gba dúdú. Bára ń pẹ́ kú mọ̀mọ́ bámi láwùjọ ò bára ń pẹ́ kú ó ní pupa ó gba pupa. Bára ń pẹ́ kú mọ̀mọ́ bámi láwùjọ ò bára ń pẹ́ kú. Kálá yìnyín ó gbà yìnyín ọmọ nìyàn àwọn orúkọ ọmọ tó. ó wé èké ó torí ẹyẹ bára pé mọ̀mọ́ bá lè dárò lọ ò bára pé báyé ṣe dúró. atákété níbi inú gbó tẹlé àgbò kété forí òkè jọ̀kẹ́ ṣe yẹ wù ọba ara síye ọba ara síye ọba ara síye kàtà sí mi níyè iyì oníkú mátàrẹ́ nù àbámọ́dá kan ní dàtí ọmọ sẹ ọ̀tá ìtura ò ní dàtí ọmọ gbà ìgbà yẹn rẹ bá fojú ta fẹ́fẹ́ wọn ò di ìṣẹ́kù gbọ̀nà kábíyèsí ẹgbẹ́ ẹsẹ̀ bíi méjì síwájú. ọyẹ ti di ẹbọ náà sọ̀rọ̀. àwùjẹ àpògbóhùn. bàbá yẹn ṣàgbéyàwó gbòjò ará òde ìgbólúkẹ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ nítorí pé ètùtù tí ẹ ṣe tó gbà tó tú òun ló tú mi sílẹ̀ bàbá mi láti ọjọ́ tí mo ti kú ẹsẹ̀ kan ayé òun ọ̀run agbègbè méjì ni mo wà mi ò nísìnyí ìdí èyí lè tí mo ṣe jọ sí yín lójú oorun ní báyìí tí ẹ tú mi sílẹ̀ ó kú ètùtù ìlú nítorí òrìṣà àjẹ ó dìgbà ọ̀. kábíyèsí ẹbọ ti fín ẹbọ ti gbà ẹbọ ti dálèdè ọ̀run dandan dandan ẹ dìde ẹ mọ̀ tó láàfin padà. Eku fọ̀hún àkùkọ, eku òkè bí eku, ọmọnìyàn àwọn ń fọ̀hún àgò. Omi ló kún borí abárá ìdókòwò láìsẹ̀ fún kòtọ́rùn, àdìbàbà àtàkùn àkórí fún oníṣẹ́ wọn ní ọ̀pá ìdájọ́ pé.

ti kà lójú. ẹ̀rí fún un tán àwọn yòókù rẹ̀ dà. àwọn ònúlọ̀ kan. ìwà àti fèrè rẹ̀ ń ṣá. kò sẹ́ni tí gba kánbó lọ́wọ́ mú. ṣé wàá yẹ bá pẹ̀lú bó ṣe dúró òṣèlú. kẹ́nu sàn èké ìbìdùn kí ni òye ọmọkùnrin ṣé ti dúdú rẹ̀ ní ká sọ ni àbí bó ṣe sígbọ̀n ni àbí ti fìlà fáàrí tó dé fìlà fàárí wo lóde sẹ́yìn tó mẹ́mu fìlà bí ẹni tán sá lọ́gbẹ́ lórí. Oh, ọ̀ní ń bọ̀ ẹjọ́ ká mọ́ lẹ́nu. tó bá ká mọ́ lẹ́nu ṣé yóò wà ní. ẹ ẹ ẹjẹ ń gbọ́ràn wọn ní rántí wọn tẹni ẹlẹ́ni ni wọ́n máa rán. àmọ́ ó ti wá fẹ́ pọ̀ jù láìsí irin. ọ oh, irin gan ò lè fọn fèrè tó mi. irọ́ o adẹ́tẹ̀ sọ̀rọ̀ mẹ́ta ó fi kàn parọ́ ń bẹ̀. kí ni kìnní kí ni kejì àti pé kí wàá nìkẹta o adẹ́tẹ̀ ni mo gé e léyìn òun fún kùkù nígbà tí ó tún wáá parí ẹ̀ ó wá lóun tí wọ́n á hálẹ̀ ìkànnà kúrúkú mi bá gbọ́ tẹ̀yìn agbọ́ ti kùkù tí adẹ́tẹ̀ ó lè ìkànnà tí ó ráyàn ni ah, àmọ́ gbogbo alamọ̀ pé fèrè ni wọ́n máa ń fún un ṣùgbọ́n adẹ́dà òun ló ṣe fèrè sẹ́nu irin. <laughs> orí yan sọ orí sọ orí sọ mo gbà yan wọlé mo gbà mo gbà. tìkà hmm? ìwọ àtìdá rẹ ẹ gbà mí lálejò lọ́dọ̀ yín lónìí. kò bí mi náà lójijì. ẹ̀mí rẹ̀ gbé. ọ ìwọ yẹmi wò lórí ẹ kò wá mọ̀ bọ́yẹ̀ mi mi gbé. ó dá olójú ó dá mi lójú jọsẹ lọ. ó gba ọmọ ọba lálejò láì tí sanwó orí mi. kí ni ọba lèmi náà. ṣé o mọ̀ pé téèyàn bá ti lọ́mọba láfẹ́sọ́nà òun náà o dọ́ba nù. Hmm tíkà lójú oh. tíkà lójú ẹnu rẹ pọ̀. bàmí mi jọ bàbá mi tó bí mi mo fi jọ wò yà yọjú sáwọn yòókù rẹ ọmọ sáwọn nìkan ọdọ ju èdè wà lọ náà. tíkà. ẹ ayé mi. eléwo nu yín ló jọ mí. òun náà nì. ó wà kọjá sórí ibùsùn mi báyìí ó fàṣọ bora dáadáa tí kábíyèsí bá ti wá lóru tán wá yọjú wò mí wọn ò ní mọ̀ bóyá wọn ò sí ní ṣé ti gbọ́ wọn ò ní pẹ́ dé láfẹ̀jù mọ́. sáà kí o. rí fún pọ̀ lóru ọ̀gànjọ́ yìí ń da àǹbò ló ti ń bọ̀. àsùn ò tiẹ̀ le ẹnu ló níbi ìta jàkàrà ebi mo ti wí fún ọ lọ́sàn-án wípé ẹ gbà mí lálejò lọ́dẹ yín yìí. àmọ́ wàá sanwó olóòrùn ẹ rí fún un tọ́. dákun bílẹ̀ bá wa mọ́ láàárọ̀ ọ̀la ń bọ̀ lọ́ọ́ fún bàbá pé ó ti ń bọ̀. ìyàwó ẹ wò ẹyẹ mọ sí ti yín o. wí bẹ́ẹ̀ lóòótọ́ èmi ọmọ pé ó mú sẹ́ àpárá lásán mo rò pọ̀ ń dá ẹbí mi ti sọ fún un lọ́sàn-án pé òun jọ lójú lọ́jọ́ kan tí ò sì ní méwu dání. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà báyìí ni pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi. arúgbó kúkú sògèrè àkísà náà ló gbà rí i adigun ọkọ mi dákun sọmọ ọlọ́mọ jẹ́jẹ́ o hmm? bí yàrá ọ̀dọ̀ rẹ ń bẹ̀ wọ́n bá ní í ṣe é lò bóyá kẹ́ ẹ mọ bọ̀ lọ́dọ̀ mi yàn yìí òrùn rẹ lásùn o ọ̀dọ̀ àyà mi ò lọ. ìwọ rẹ ìwọ ọlẹ ni ọ ẹni báyìí ló ní. lèmi ni mo kú ọ. eléyìí owó ọjọ́ ló. Dada ni. Kí ló wá kà báyìí? Ṣé o ti jẹun? Oúnjẹ. Ah! Ọ̀rọ̀ mi bá lójijì kò mọ tí ó ṣe mọ́ tí bóbìnrin bá bọ́kùnrin lálejò sí oúnjẹ ni mò ń kọ́kọ́ kàn. ń tá a jẹ làgbà ń tá a ṣe. ẹrù ní ń bọ̀ olóòfin mọ nǹkan tó ń sọ mọ́. Mm. Eh. ẹrù kí ni ọ̀dà lẹ́rù. sálẹ̀ ìwẹ̀ ọ̀lẹ́. kí lọ wẹ̀. wá gbọ́ o wíwá tí mo wá sọ́dọ̀ rẹ lónìí yìí kíkẹ́ ni mo wà bí ìbọn. <laughs> ẹ̀rí fún tọ́ kíkẹ́ ni wọ́n wà bí ìbọn èmi gan wà fi yan pé wọ́n yàn tẹ̀rù ọba o tí ó rẹ̀ ọ́ tí ó rẹ̀ mí. Hmm. <laughs> yé dọ́nu mọ́ lọ lè wẹ̀ tó bá wẹ̀ tán kọ́ wá bá mi yá yìí. òde tán báyìí báyìí báyìí. <laughs> nígbà retí rẹ. ni bá kú awẹ́ ni bá kú awẹ́ ni bá kú awẹ́ ni bá kú alákòóràn obìnrin àgọ́ ah! olójàngbọ̀dù nínú mọ́ ah! obìnrin kú. ìyá mi ìyá mi. awẹ́ ni bá kú awẹ́ ni bá kú awẹ́ ni bá kú awẹ́ ni bá kú alákòóràn obìnrin àgọ́gọ́ olójàngbọ̀dù nínú mọ́ obìnrin kú. ẹ rí fún tọ́ síkà kí ló fi ṣe. olórin ìlú ẹ. yé mo gbé. olórin ìlú ẹ. òfin kankan ṣe. ha èmi bá mi. ẹrí fún tán ẹrí fún tán. mo jẹ gbèsè ọmọ etí olórin ìlú o ti lé mi lù mo gbé mo gbé mo gbé mo dára yé yé o sì lóò ṣe kankan fọmọ rẹ fẹmi ti bá mi mo ti dára mo ti dára àkóbá rẹ Ah, ọkọ bá lè yí. nǹkan ti ṣe mí ó ti kó bá mi ó ti kó bá mi mo ah, ah, gbé mo gbé bòun orú yìí ká o. ojú ọjọ́ dá gbágígbágí òdèrò. níbo dà. ẹ kalẹ o. ẹnlẹ o níbo dà. yóò dáa fún ìyàwó mi ló bímọ látàárọ̀ a ti gbìyànjú gbìyànjú ìkejì ọmọ ò jáde mo bá tẹ̀lé ọ̀rọ̀ àwọn àgbà mo mọ́ kan kejì wọ́n bá ní kí n lọ sí ọ̀dọ̀ bàbá ìyàwó mi ìpinnu bóyá ó ní nǹkan tí wọ́n máa ṣe nínú ìdílé wọn òun ló jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá ìyàwó mi ìgbà tí n fi débẹ̀ wọ́n ní wọ́n ti sá wá sí ìlú ayé pé ń bì ìdí nu tó jẹun wá wù wọ́n bì. ta ni bàbá ìyàwó rẹ ọ̀hún. olúwo lisa ni. onímọ̀lẹ̀ ọkùnrin rẹ̀ ń ké sí. àdìpọ̀ tó wá yóò ti wá nígbà tó ń bọ̀ olùdákẹ́ ni lọ́wọ́ ni. èmi ò mọ o. àwàsẹ́yìn tirẹ̀ ọ̀yá má bọ̀. ìkòkò tí ọ̀dà là ọkọ ọmọ mi mọ ní. kíyàwó rẹ̀ ti rọbí tọ́jọ́ ọmọ mi tó wá dáa kó jẹ́ pé. gbogbo oore tí mo wá ṣe yín pátápátá ìbílẹ̀ ìṣe fún mi lódìdí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí n ò gbowó tí n ò gbòbì n ò ní gbà èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ bá mi ẹ mọ̀ já fìyún lẹ́nà mo ra dé ń wà lórí ìrọbí látàárọ̀ kọ́ mọ tí ìbí. àrò kí rẹ́rù tiẹ̀ kọ́ mọ́ sọ yóò bí wẹ́rẹ́ mi ni mo sọ bẹ́ẹ̀. a ní ẹ̀sà tí ẹ̀ bá wa bẹ̀ wọ́n tó bá mọ láṣẹ ọba aládé mà ní. kí ló wí. ó wù ú ṣé ẹyin náà ìṣẹ̀lẹ̀ ran ara bíi dákun bọ́ sí mi. tọ́ba ní kíni. èmi bínú ìwọ sọ̀rọ̀ ọba ẹranko tó bá fojú dán di àwòwò wo ìtàkùn tó bá fojú dán kẹrẹ báyìí apá ọ̀fọ̀ gbà. ẹ ẹ ẹ ẹ dákun bàbá torí Ọlọ́run ẹ dákun. kí ẹ wí gbogbo ẹni bá ní má ṣe pé mọlúwarẹ onírèrè ọmọ àtẹlẹsẹ mẹrin omi wọlé àkúfọ kèrègbè mẹrin òdòbọ gbígba ẹran bá fojú balẹ̀ yóò dìṣẹ́ kó gbọ́n náà ẹ fẹ́ ṣòfò ni ẹ lọ rẹ sọ fọ́ gbẹ̀kẹ̀rẹ̀ tẹ́gbẹ̀ ẹ̀ tó bá lóun ọ̀parin ò lè parin akọ rẹ̀ ò lè padà àwùkọ̀kọ̀ rẹ̀ tí ń kábì tí ń káwùsà ó ti gbẹ́nu lódìdí ẹ̀yìn yóò yà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ ẹ lọ rẹ sọ fún. ọmọbìnrin ojú mi ti pẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ojú mi ti pẹ́ má bàa sọrú ẹ̀ mọ́ láyéláyé rẹ èmi ni èmi onímọ̀lẹ̀ ojú mi tó ń o ọmọ pé bí iná ogun bá tó táwọn akọni pẹ́pẹ́pẹ́ bá júbẹ̀ oró èmi lèmi gbórí dé pẹ̀kọ̀ tẹ̀. sórí tí mo ṣe ìtàkùn tó bá ní kẹrin mi ọmọ gòkè àlọ yóò béèrè rìn èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lọ rè jíṣẹ́ fọ́ba o tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló bá bí kó ṣàpò ìdàrú àbí kó gbómi ìdàkadẹ́ kémi ọba bá wò. ẹ̀rù òde ń bà mí ò ọ̀sádà irú yẹ̀rì bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayé o. ló lè gbẹ́bọ relé igun orí òró. Ìwà rẹ̀ dá ọba wù arùkú. Iṣẹ́ ẹ̀dùn kí gbó. Iṣẹ́ ẹ̀dùn kí yọ ọtá lóko. Èèwọ̀ òrìṣà. Àìkọ́mọ ló ń ṣèjẹ́ ẹ̀kọ́mọ alátẹ̀dùn. Ó yá dóńgbé ọdún ó sá méjìlá kò jí ó sá méjìlá kò yàwó ó bu yẹkẹyẹkẹ tó ju ọgbọ́n adébáfò olúkòso là ló bá bí ọmọ arígbọ́ta sẹ́gun ó ń bẹ láàrin ọ̀sírí ń bẹ láàrin ìrẹ̀gbọ̀ta jẹ́ kí làrìlá fi ṣẹ̀ṣẹ̀ ìgbà ọ̀tá làrìlá fi ṣẹ̀ṣẹ̀ ìgbà ọ̀tá jẹ́ kí làrìlá fi ṣẹ̀ṣẹ̀ ọ̀tá làrìlá fi ṣẹ̀ṣẹ̀ ìrókò olúwere ìrókò olúwere o dáńbí òwú bẹ́ẹ̀ sì mọ̀ pé ewúrẹ́ tó bá ta fánù ńkọ́ ẹnu rẹ̀ ń èkó lajẹ́ ṣe tán báyìí ọ̀dẹ̀rìn ẹ̀bọ kílù yóò lè bàtó ní o bẹ́ẹ̀ ni lajẹ́ ọ̀yà bọ́sìn. ọmọ àwọn olóròkò lọ ni. ó tó bí ẹni ẹdẹ o anigilajẹ ọjọ́ ní pẹ́ ìpàdé jìnnà ọmọdé burúkú òbòdó ẹ̀yìn ó ti gbàgbé pé òòjọ́ kọ́ ló wéré ń pa ni ṣòro rántí bí tó wà yìí. ọmọdékùnrin ló fa ìbínú tí mo bí tó ṣàyè yìí fi jóná lọ́dọ́ lọ. kí ni jọrọ ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀. gbà mi kí ni fi ibi tí o bá ti sílẹ̀ là ti ń jiyàn kẹ tó bá fẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ó wà nù rókò tẹ̀lé mi. tẹ̀lé mi. ṣẹ́rí méjì hmm. ọ̀kẹ́ márùn-ún ni hmm. ṣé wọ́n dání ẹ̀kọ́ kan ni gbogbo rẹ̀ sì jọ́kẹ́ mẹ́fà. ń ah, ah. gborí ibú ọba mi ń ṣe àsanwó orí ẹja. ìyá wa hmm? nígbà bá fàdúrà èyí ṣe ni eléyìí tó wá wà lẹ́ẹ̀kan. ó mọ́. Ah, ta wo lade iwájú igi ìrókò lọ ń wò. ní kéèmì. gba bàǹtẹ́ sáà fi kọ́ lára kó wá kẹ́bọ̀n sí. kí n ìyá àgbà kẹ́bọ̀n sí àgbàgbà kẹ́bọ̀n sí kẹ́bọ̀n sí kẹ́bọ̀n sí. Ọ̀kan rárá o. Olóyún Kóńgò. Ọ̀kẹ́ kan ni. Gbogbo àbọ̀ ọ̀kẹ́ mi. Ah, kò ṣeé tà bá. Yọ̀wọ̀ dákun. Ọ̀kẹ́ kan ni tẹ́ ẹ bá sì ti lè rà lọ́kẹ́ kan ẹ̀pọ̀n òkèèrè rajà. Kíni kíni kíni kíni máa bọ̀ kíni máa bọ̀ máa bọ̀. méjì. tí ó wọ̀ dẹ́gbẹ̀rẹ́ òkun. kó olúwere dábọ̀ foríjì wa kílù wo lè daa ká lè bá ká mu ìlú ọ̀rọ̀ bá o kò rọgbọ. dákun àwa bẹ̀ ọ́ ni fi wá lọ́kàn balẹ̀ kínú ìlú wa lè máa dùn. kéku ó lè ké bí eku kéye ó lè ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó sì fọ̀n bí èèyàn. ìṣẹ̀dá wa jọ̀nù ó yàtọ̀ sí tẹ̀yìn ó máa oorun sọmọ fún ni lèmi kì í sòsà àti pàpà ẹmu ẹmu ewúrẹ́ funfun tàbí àgbò funfun àti èkúrú kẹlọ fi sí òsàjẹ yín ó dìgbà ó. ẹ ṣeun o ẹ ṣe o ẹ àmùsà lóògùn o àmùsà lóògùn. ẹ̀yin olóyè àti gbogbo ẹ̀yin awòlú ṣé ẹ gbọ́ báyìí ẹ rí i pé ọ̀rọ̀ tá a rò bí yóò bí eré bẹ́fọ̀n ẹ̀ lérí ló bí gbogbo tí ìrókò olúwerè wa sọ ẹ̀mùsà lóògùn torí òní kọ́ torí ọ̀la ni o. ní kíákíá ni pàápàá. lajẹ ọyá fìdí ẹbọ ń sọlẹ. ikú yẹ lórí ọlọ́ni o. ikú yẹ bẹ́ẹ̀ ni ẹbọ jíjẹ ìwé òrókò. orí rẹ mọ yọ orí ọ mo ní wá ń sá lọ. ọmọ sá lọ báwo ni jàre. tó ẹ̀yin alálẹ̀ ilẹ̀ ìbá yín o ọ̀tún àwọn olóde àbá ó dúfá fún wọn lóde àbá òsì àwọn olóde àfọ̀sẹ́ ó dúfá fún wọn lóde àfọ̀sẹ́ àtọ̀tún àtòsì wọn ẹrúbọ ẹ̀mọ́gbà ẹ̀yin tó láyé ẹgbẹ́ jẹ́ o ẹ̀yin ìlú mẹ́yẹ kábíyèsí ẹ pẹ́ fún abéwí àpẹ́ ẹ máa dá alẹ́ wà níbí ọ̀sùn ọdọọdún ni láǹṣogún ọdọọdún ní òròkó ń sọgbọ̀n ọdọọdún lèwe àwọn yàyà sáà dọ́ta àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà ẹ pẹ́ fún akábíyèsí o. ajé o bí wọ́n bá ṣèèyàn ni wọ́n lẹ́ni tó bá sì kú yẹ ẹni là á tẹ̀lé ọ̀pá aró wọn ní ìbára òkú ìgbàjà òkú wọn ní kí ìgbókù rọ̀rọ̀ alákejì ẹran òkú oníṣòwò àmúrelé òkú gbàdàgùdù wá jẹ́ kiri ajé ó mọ̀ rọ̀ sílé wa gbùgbù gbàdà ẹ jẹ́ kiri ajé ó mọ̀ rọ̀ sílùú wa ajé ajé dákun dábọ̀ fi yèdè nù ọ̀wọ́n rin ọmọ aṣẹ́girájé ìwòrìwò ọmọ alàpólà sọ̀rọ̀ ògbègbè kan ògbègbè kan tó gógiri ìrókò tó rè kígbe ajé alájẹ rẹ ti wá dá lóhùn apájé ó dá lóhùn lónìí o kábíyèsí o. ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ ajé kí ló dé tẹ̀ ń péré èmi ajé tọ̀tọ̀tọ̀. ajé ètí wá jẹ́ ẹ tí láfidọ̀ tá ọ̀bẹ ajé àwa ọdẹnu igbó àbọ̀ onígbó àwa ọdọ́jà ó yẹra fún wa kí ni tó dé kí ni tá a ṣe onírè ògúngún nísọ̀ onísọ̀ ọba ògì ọ̀nàmọ́náyé elégbèjì àdó elégbèjì àṣẹ ọ̀nà àgbàlagbà páridarida ọ̀nà mọ́kìyà òtún náà ibi tó o bá dé sí gbogbo ayé ló Òdùmarè ti fayọ̀ síbẹ̀ ó ti fa foyín sí wá dé sílé wa a kàn déédéé rí i pé a fẹ́ ọkù ààrí ọ nílùú wa mọ́ gbogbo ko tó ti ń jagun kò jagun mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ti ń ṣàgbàgbà wẹ́rẹ́ ni gbogbo wọn wá ń so gbogbo téèyàn òrírí wá ń ṣẹlẹ̀ lójú èèyàn kí ló dé o kí ni tá a ṣe. rárá o èmi ò bá yín jà ó kàn jẹ́ pé elédùà rán mi iṣẹ́ ni ò jẹ́ kẹ́ rí bí tàtẹ̀wá. ajé dákun dábọ̀ fìyè dénú ìgbó wà ní ká mọ retí gan báyìí o kò ṣàánú wa jẹ́ ara jẹ́ fi jẹun. èmi kàn ní mo bínú sí yìí elédùà fún ṣẹ̀dá mi àti ló ń bá yín bínú. ọmọbìnrin tẹ́ jẹ́mi rẹ̀ lẹ́gbọ̀n àti ọmọ rẹ̀ òun ló fi ẹjọ́ yín fún Elédùmarè ìdí nínú tí Elédùmarè fi bínú sí yín. ajé ògúngún ní sọ. onísọ̀ọ́bòjì. ẹ eh. kò sí béèyàn ó ṣe mọ́rin láyé torí òní mi lọ́rùn n ò tí ì róńtọ̀. ọmọdé ò sì ní morí jẹ kọmọra lọ. àwọn àgbà wọn ti sọrọ. wọ́n ní ìwọ́nrán olókun òkára líle ikú ìjẹ̀bú òkó òrùn dífá fún orí àpérí ọmọ àtàkàrà ṣọ́là ǹjẹ́ bí orí gbé ń lówó àkàrà orí takumọ́ṣẹ́ ẹ̀ka tèmi mọ́ wọn ibi orí gbé ń lọ́lá ajé àkàrà orí mọ́ṣẹ́ ẹ̀ka tèmi mọ́ wọn níbi orí gbé níre gbogbo láyé àkàrà orí dàkúmọ́ṣẹ́ ẹ̀ka tèmi mọ́ wọn lóòótọ́ mo gbà mo ti ṣe mo ti ṣe àfikún lódùmarè ó forí jì mí kò sẹ́ni tó lè ṣe tára ọmọ òní ta ògúnná kan ṣoṣo àmọ́ ajé ikọ̀ olódùmarè ní ọ́ àfi kó bá ń bi olódùmarè kó dáríjì wá àtọmọdé àtàgbà oṣóni àjẹni èmi ọba aláyé torí kábíyèsí olódùmarè nìkan ni àti gbogbo àwọn olóyè mi àfi kó foríjì wá o kó má rárùn owó kó má rárùn ajé tí a kò wá. Àjẹ ẹgbọ́n ti bàbá wa àtúbà o àbíbò ní àjẹ àtúbà o ẹ wo ti bàbá wa máa lá o. Ní báyìí tẹ́ fi fi èkúrú fún àti àgbògbò fún bẹ́ẹ̀ ní ajé. Eléyìí ni mo lè ṣe tán láti jẹ́ kí èmi ajé máa bá yín lé. Ajé! àgbò rẹ rèé.